هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi halala nikaha wa harrama zina ثم الصلاة والسلام على نبينا محمد القائل النكاح من سنتي وما رجب عن سنتي فليس مني إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ọlọ́ọ̀bá tí a dúpẹ́ fún wọ́n ṣíkọ́ rìnlẹ̀ ọba tí a dúpẹ́ fún yìí lọba tó já sí pé wáṣíkòrò lè máa ó láàkà òun náà lọba tí wọ́n náà gbọ́dọ̀ máa dúpẹ́ fún ònàba tó ń gbà ẹ́lẹ̀ tó ṣàánú ẹ̀ wáṣíkòrò gbàgbé máa rántí flashback gbogbo ń tọ́lọ̀ ti ṣe fún ẹ lóore. Àwòlákẹ́ mi ní ọ̀nì. Ó pọ̀ gan-an mélòó ló fẹ́ kànú ẹ̀. Àwòlákẹ́ mi ní ọ̀nì. Oríṣiríṣi nǹkan lọ́lọ́run ti kó ẹyọ nínú rẹ̀ láwọn oríṣiríṣi nǹkan tó lè. Àwòlákẹ́ mi ní ọ̀nì. Oríṣiríṣi ìkẹ́, oríṣiríṣi ìdẹkùn, ọlọ́run ti ṣe fún ẹ̀. Àṣíkírù yẹ sẹ́ Àṣírí tó ń bẹ lábẹ́ kí èèyàn máa dúpẹ́ fọ́lọ́run náà ni pé. Àṣíkírù yẹ sẹ́ bò lè fúdọ̀ọ̀lá wa líkàrọ̀ máa. الكرما ọpẹ́ máa ń jẹ́ kọ́lọ̀run tún ṣe nǹkan míì fún èèyàn tó ju téèyàn ti ní tẹ́lẹ̀ lọ. àṣùkúrò dé inú. má gbàgbé pé dídúpẹ́ fọ́lọ́run gbèsè ni o. fàyínà lọ́ọ̀gá ó jàbàrú. ọlọ́run tẹ̀ sí lọ́rùn ọyàn fún ẹ pé àfi kó san gbèsè ohun tó ń ṣe o. màlámi ẹ̀kú ṣáàkì àwọn kọ́dí sọ̀rọ̀ kùn kìíyàna. èèyàn bá eléyìí ti ya olùgbẹ́rù gbọ́rí sọ́lọ́wọ́n ọba kò rẹ́ tí orí èmì kọ̀mplẹ́nì ní gbogbo ìgbà kọ̀mplẹ́nì ní píṣà tún fẹ́ ó ń fẹ́ ó ń fẹ́ kò rántí ìtọ́lọ̀ ti kó dúpẹ́ rẹ̀. ọ̀yẹ́ntà ìdúró àti yóò ti ẹjọ́ kó kárọ̀ọ́nù ni ọlọ́run ọba ní tẹ̀

àwọn orin tọ́lọ̀n ti fẹ́ni kankan ọlọ́njọ́ máa di ó bàjẹ́ àlékún àlékún orin ní dáadáa ọlọ́máṣàṣì fẹ́ni kankan wa ẹni pé mọ̀kọ́ dímọ̀ wá ń gbàtà fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn tá dúpẹ́ fọ́lọ́ntà tọ̀rọ̀ àfọ́látù fánàbí sọ̀lọ̀sọ́lám àtọ̀rọ̀ àlékún ìyọnu rẹ̀ fún sàhábà a bẹ̀rẹ̀ pẹ̀lú pé a haram ó ṣe léèwọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe dẹ̀wọ̀n alìkùránì náà rí ọlọ́ni àhàlàláhù lèbẹ́à wàhárọ̀má rìbá ọlọ́ni òun ṣe òwò ṣíṣe ní halali òun dẹ̀ ṣe rìbá wèlé òun ṣe rẹ̀ ní haram ẹmọ̀ pé èrè náà ni àwọn èèyàn rí kan níbi rìbá èrè náà àwọn èèyàn rí kan níbi òwò ṣùgbọ́n kan ẹ̀tọ́ ìkan èèwọ̀ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà láti gbogbo oríṣiríṣi ń tó jọra ṣùgbọ́n tó yàtọ̀ síra wọn báyìí nírètí oníkálukú bẹ́ẹ̀ náà ni nìkáhù ìgbádùn àti èrè tíyàn retí níbi pa afẹ́rẹ́ ẹni ọkọ àtayá ń pàdé lọ́kọ láya ẹ̀tọ́ lélẹ̀ yẹn ṣùgbọ́n dàkejì rẹ̀ èèyàn fẹ́ feel enjoyment yẹn kò wá ṣe kò ṣe igi kò lọ́kọ kò láya òun náà dẹ̀ ń fẹ́ máa ṣe tí lọ́kọ láya ń ṣe ọlọ́npẹ̀lẹ̀ yẹn ní haram àwa fẹ́ wọlé lónìí pẹ̀lú wípé ẹjẹ́ á bẹ̀rẹ̀ àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa tò ní ká rọra wa létí ká pẹ̀ra wa padà ká tàwọ̀ ọ̀dọ́ ká tàwọ̀ ọ̀dọ́ jí ká jẹ́ ká mọ̀ wípé nínú àwọn ń ta wá ṣe láyé ilé tó kọ̀ agbọ́gbọ̀n ilé tó yẹ́ sáwọn kankan wà tọ́lọ dá sí wa lára tákòkó àwọn kan náà bá ti tó wọ́n máa bèèrè fún àwọn kankan bí ìgbà tí bí ń pa níní tí ara ń bèèrè fún àti jẹ téèyàn bá tètè wá nǹkan fún ara yẹn jẹ kò sí fẹ́ fi replace oúnjẹ ju jẹ lọ tó ń gbẹ bá ń gbẹ ni kò sí fẹ́ kò sí replacement àtàrà obìnrin bá ti ń béèrè fún oúnjẹ lọ́kọláya kò sí kankan mi kò sí badil kò sí ìrọ́pò kò sí ń tàà lè fi dí jíjẹ mímu tààrà ń béèrè fún lọ́kọláya yìí ju kọkùnrin níyàwó ju náà eléyìí ni tọ́lá bá sọ fún nínú al-Qur'an walaqad arsalna rusulan min qablika wa ja'alna lahum azwajan wa dhurriyyan ọ̀rọ̀ ọba ní dáadájọ́ wọn ọlọ́run ọba arsalna rusulan min qablika ó ń sọ fún ànábà Muhammad sallallahu alaihi wasallam ó ní rẹ̀ yẹ kan singular jámọ̀ rẹ̀ tí ń ṣe plural òun náà ni rúsùlá. àrùsálínà rúsùlá mi ń kọ́ bèlè. ọba ní ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ Muhammad sọ̀rọ̀. wọ́n jẹ́ àlìlá lọ́hùn àzúwájá wàbẹ̀rẹ̀yà. aláàánú àwọn òjíṣẹ́ tó ń dẹ̀ràn síwájú yìí àwọn anábì ọlọ́run tí wọ́n ti wá lọ àwọn anábì Nuh anábì Salih anábì Ibrahim gbogbo anábì ọlọ́run aléhìn sọ́lá

ọlọ́run fi jẹ́ kámọ̀ ni ọlọ́run fi sọ fún wa fún látorí ahọ́n ànábì rẹ̀ sọ̀rọ̀ sọ́lọ̀ wípé annikahu min sunnati faman raghiba sunnati falaysa minni o kálọ́kọ́. Ìsúnnàtí. Wọ́n ní nínú ìlànà wa ànábì ni. Fọ́mọ̀rọ̀ gbígbà ìsúnnàtí ìfàlẹ̀ ìsẹ́mì ní. Wọ́n lẹ́ni tó bá wá pàlànà ìtì tó bá lówó òṣẹ́ ànábì ní kìí ṣara òun. Ẹyàn ọ̀dọ́ lè ní mo fẹ́ bá yín sọ̀rọ̀, mo Ah! Nǹkan ṣẹlẹ̀ láwùjọ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí tí wọ́n ti bàlágà, tí wọ́n ti age of maturity. Òun alternative fún nìkan wọ́n ń wá alternative fún wedding wọ́n ń wá alternative fún ìgbéyàwó wọ́n ń wá nǹkan kan míì fi rọ́pò káwọn lọ́kọ káwọn láya wọ́n wá lọ ń pàdé pọ̀ pẹ̀lú ara wọn wọ́n lọ ń ṣe ṣìnà kò sádà pé kan tá a fẹ́ sọ lórí rẹ̀ o ẹlòmíà sọ pé ṣe bí fiancé òun ni ṣe bẹ́ni tóun ṣe máa fẹ́ náà ni àwọn máa kọ́ tẹ̀lé ara wọn àfẹ́sọ́nà nínú Islam èwo ni o kíyàn máa fi falẹ̀ tó bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ lóbìnrin lẹ́yẹ̀ sọ́kà tètè ṣe lọ́ṣìyàwó pẹ̀lú ẹ̀. yá máa ṣe ránṣà ọba sọ nínú al-Qur'an. yá máa ṣe ránṣà báábì. yá kọ́kọ́ mú hadith wa ká tó wá pàdé nínú al-Qur'an ká mú ayé ilé yẹn wá ká fi wá ṣàlàyé. yá máa ṣe ránṣà báábì. alábi pé gbogbo àwọn ọ̀dọ́ ń jọ kan ó ní mo pé gbogbo ti tó láti lọ́kọ. Yàmẹ̀ ṣàrọ̀ ṣàbábì. Tẹ́ẹ̀ ti tó láti láya. Mọ̀nísàtọ́ àmìnkúmù lè bá àtà fálẹ̀ ẹ̀tẹ̀zọ́wọ́jì. Òyíṣẹ́ ọ̀rọ̀ àbá ní gbogbo ẹni tó bá ti dé èjì pó ti lè lọ́kọ ti lè láya. Fọ́kùnrin dẹ̀ tí wọ́n mú rẹ̀ jọ́kùnrin tó ti ní tàǹpẹ̀ ní àlèbáà, ó ti ní agbára níná, ó ti ní agbára bí tó lè fóbìnrin tí tó lè gbé ó ti ní agbára ń tà ń pè ní ìjọkùnrin láti lè pàdé pẹ̀pọ̀ lọ. mẹ́rin sọ́fọ́ ẹ̀mí kúmù lè bá àtàfàlẹ̀ ẹ̀tẹ̀záwọ́wájú. orí rẹ̀ ti pé láti lè kọ̀ntrólù ìyàwó nílé. fàlẹ̀ ẹ̀tẹ̀záwọ́wájú. alábìnrin lọ fẹ́ ìyàwó lọ mario. fa ìnáwó àgọ́dúnlẹ̀ bá sọ́rí. lọ́dà yẹn kan rẹ̀ ní ìyàwó arábìnrin lọ fẹ́yàwó ni fa'innahu aghaddu lilbasar ó ní torí pé kò fẹ́yàwó ìlọ máa jẹ́ kò wọ́rẹ́ júnlẹ̀ ó ní máa rọjú máa obìnrin kàkàkiri àdúgbò wa ahsanu lilfarj ó ní máa wò fẹ̀tòfẹ̀tò níbi iṣẹ́ mm. eléyìí ló máa jẹ́ kí ojú rẹ̀ wálẹ̀ ó ti ní tó fẹ́ lọ bá ń lé wa ahsanu lilfarj òun náà lódẹ̀ tún máa jẹ́ kó kó àyè yẹn ní ìjánu tó ní máa lọ ṣe síbi tí ò yẹ torí pé mm. gbogbo ẹ̀ náà ó bùkátà kéèyàn fi ẹ̀lẹ̀ tí àdíòsì ànábì sọ̀rọ̀sọ̀ àti alukur'an pàápàá jùlọ ní gbangba etítáyé ojútáyé ilé ilé sí pẹ̀lú àdíòsì ànábì sọ yìí ó ti kámọ̀ tó gba ọ̀dọ́ àfi kátìtì gbígbésẹ̀ ọ̀ràn ọ̀kọ́ tó bá ti mọ̀ pọ̀ ìtì ìnágbára ò tí níkápá option méjì ló wà nílẹ̀ nínú tó bá pọ̀ tí níkápá àti fẹ́yàwó ara kò lọlé ọkọ àbíkẹ́ ò tí ì ṣe tán àti ọkọ kò dẹ̀ kó ra ẹni ìjánu kò sì mẹ́dọ̀ kò má súnmọ́kùnrin kò má súnmọ́bìnrin hey ọ̀ràn ni o ẹlòmíì ni tó ń ṣeun ẹni àtijọ́ àti mú yìí náà ni arìsìkì náà ni kí lọ́lọ́ فأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم الله bá ní ẹ fẹ́ ara yín ẹ fẹ́ àwọn ọkùnrin Àyámà yẹn. Àyámà minkum. Àyámà yẹn ni jámọ̀ fún Ayam àbí Ayamọ́tù. Ayamọ́tù yẹn ni obìnrin tí ò tí lọ́kọ. Ayámù ni ọkùnrin tí ò tí lọ́kọ. Tí ò tí láyá. Ayámà mi nǹkan. Ọwọ́ gbéjámọ̀ rẹ̀ wá ní pé àyámà mi ń kún àwọn obìnrin àtàwọn ọkùnrin inú yín táwọn tí lọ́kọ, táwọn tí láyá. Ẹ fẹ́ra yín ẹlọ márì brọ́dá kò dí education ẹ lọ́wọ́ kò mùwà ìmá ikọ̀ ohun sísà kò dí education ti kò díṣẹ́ lọ́wọ́ nǹkan ti bàjẹ́ láwùjọ ṣe ọ̀lọ́wà fẹ́ ó kéré láwùjọ lónìí kákó obìnrin ogún kalẹ̀ káwá lè náwọ́ sí mẹ́rin nínú wọn pé fẹ́jìn àwọn eléyìí o àwọn eléyìí ò mọkùnrin rí o kí ló dé tó rí bẹ́ẹ̀ dádì àwọn ọmọ yín ọkàn yóò máa balẹ̀ lórí wọn ẹ̀ lè fọwọ́ ẹ̀ sọ̀yà báyìí mọ́mí ẹ̀ lè fọwọ́ ọmọ yín sọ̀yà báyìí pé ọmọ tèmi wà nílé ó pé ha ha síbẹ̀ yìí náà ti délé ọkọ láàbọ̀ rèé فانكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pán nǹkan bàjẹ́ láwùjọ àwọn ọmọ wa ti dìdàkudà ọlọ́pàá àtúwọ̀ sí ìyẹ̀kùnú fúkọ̀rọ̀ ayóbínihimọ̀lọ́hù mi fábílì yìí ẹgbẹ́ àwọn ẹni rẹ̀ nínú yín lọ́kùnrin àwọn ẹni rẹ̀ wo ẹwà wo wo owó kó má lọ kó sọ yahoo kó má lọ kó sọ́wọ́ kidnapper kó má lọ kó sọ́wọ́ olè kó má lọ kó sọ́wọ́ ọ̀daràn ẹ̀hànà má kó sọ́wọ́ apààyàn má kó sọ́wọ́ oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n fún àwọn ẹni tó ni ẹni rẹ̀ lẹ́ni irú àwọn ẹni rẹ̀ bẹ́ẹ̀ oníkó fẹ́ o. ìyẹ̀kúnú fúkọ̀rọ̀ ayọ́gbẹ́lẹ́hìmọ̀ lọ́gọ́ mi fọ́bílìkì. ọba tó dá mọ̀ wá orí wa tán ọlọ́run ọba tó ní èmi àti mọ́bà àdérí. ìyẹ́kùnlù fòkọ̀rọ̀. ó bọ̀ rí pé mẹ́ntálítì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí ni pé ọbẹ̀ tó ti jiná lè ní wá èmi ò ní sàn fíkẹ́ máa tọkùn kan jọ máa lọ forí tì o. ìyẹ́kùnlù fòkọ̀rọ̀. aláwọ̀ ní tó wá pé olùsí balẹ̀ nìyẹn kò ní mọ́ọ̀sì lọ́wọ́. ìyẹ́kùnlù fòkọ̀rọ̀. yàrá kan ló ṣì ń manage kò tí ìrówó gba flat. ìyẹ́kùnlù fòkọ̀rọ̀. gbogbo aṣọ tó فقراء Sálárì tó ń gbà ò tí ìkira kò ojú ká fi jẹun lọ. Ìyẹ́kùnlú fúnkọrọ̀. Ó sì mánéjì láìfù ẹni nǹkan tí ìṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́. Fẹ́ má wò yẹn mọ́ lára. Ìyẹ̀kúnú fúnkọrọ̀ ayọ́kùnlẹ́yìnmọ́lọ́gùn ní fọ́blí. Ṣe bó wà wọ́kì, ọlọ́run kan tí ìṣínà fún ni ah, ìwọ ọlọ́run bá ní tó bá pé àìní ló bá wà lára ẹ̀kú fẹ́fẹ́ ìyẹ̀kúrú fún kọrọ àà ọlọ́run ní táwọn ọkùnrin yìí bá jẹ́ ẹni tí ò ní lọ́wọ́ o ṣùgbọ́n ni yìí mú lọ́gùn ní fàbílẹ̀ ọlọ́run ọlọ́run bá ti tààtì rọ̀ wọ́n lọ́rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá lóhun lọ bá fi ẹ́ pò ń àrísìsì tí òun ọlọ́run bá gbòòrò òun dẹ̀ nímọ̀ nípa gbogbo tó ní kálukú nílẹ̀ mi tó fi ṣèyàwó ẹ̀yin sisters ẹ̀yin sisters ẹ̀yin fall in love fáwọn ọkùnrin tó rán lówó lọ́wọ́ ẹ̀yin sisters ẹ̀ torí àwọn ẹ̀ torí ìwáre ẹ̀ torí ẹ̀sìn ẹ̀ torí ẹ̀fẹ́ ọkùnrin má anábìsọ́lọ̀sọ́lá ń sọ pé àwọn mẹ́ta kan bẹ̀. àbí ihu ìwà táwọ́ bí yàlọ́wọ́ àníhù fọ́ọ̀lá. àbúwẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ó ṣe ẹgbà wa hadith látọ̀rọ̀. qala qala rasulullahi sallallahu alayhi wa sallam. àbúwẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni ànábì sallallahu alayhi wa sallam sọ wípé. salasatun haqqun ala Allahi awnuhum. lóní àwọn mẹ́ta kan bẹ̀ ọlọ́wọ́n bá sọ́jì ẹ̀ tó fún rárá rẹ̀ pọ̀ àwọn mẹ́ta kan bẹ̀ ọlọ́run sọ di ẹ̀tọ́ wípò òun á ṣàánú àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bùn wọn láṣìírí ojú òun ní jákójú tì wọ́n ọ̀ regret pé kí náà ṣe lè ẹni alákọ̀ọ́kọ́ nínú wọn náà lẹni tí ń sapá sójú ọ̀nà tọ́lọ́run owó ló ná fi tapá tó jẹ́ ìrìntọ́ ọlọ́run bá ní kò ní ṣẹlẹ́yà ọlọ́run aṣàánú rẹ̀ àláfíà ara rẹ̀ ló ná tó fi ṣe tọ́lọ́run bá ní kò ní padà gbogbogbò gbogbo ẹni tó bá ti ni lówó ni lálàáfíà ni

àwọn tó yẹ pé àwọn ni. ìkápá gbogbo tó ń wọlé tó ń jáde àwọn ni wọ́n ń tèkì rẹ́kọ̀dù wọ́n wá ń tèkì rẹ́kọ̀dù fáwọn èèyàn òun tèkì rẹ́kọ̀dù gbogbo owó community òun tèkì rẹ́kọ̀dù owó mọ́sálásí òun tèkì rẹ́kọ̀dù owó state owó federal gbogbo nǹkan wà ní ìkápá rẹ̀ wọ́n ló ń kọ́ wọ́n ló wọ́n ní kọ́dù ẹ̀ kalẹ̀ tó bá ti ṣe ní tìtorí pé o fẹ́ pé àmọ́ náà yẹn o fẹ́ jàǹbá rẹ̀ bó o ṣe kọ́ ni wàá ṣe pé níjọ́ tó bá ń mínítì tó kọ́ iye owó tó kọ́ gbogbo náà ni wà jábọ̀ dáadáa tó bá pà níyàn rẹ nìyẹn ọlọ́run á pín lọ́wọ́ alìmọ̀gájíbù lẹ́bí yorí dúní àdá ẹnẹ́rẹ̀ kẹta annákẹ̀ẹ́

pẹ̀lú àánú ọlọ́run ọba tó wọlé náà a máa jẹun a mọ́ bá ṣe máa mánéjì ẹ̀ ní àṣà máa wọ́gbọ́n dáṣẹ́ àjẹun dá ó ní opportunity kó ṣe ṣìná ṣùgbọ́n náà ò gbọ́dọ̀ ṣe tó bá kàrà ṣìná òun áyà fẹ́yàwó káwọn ọjọ́ máa pò fún ọjọ́ máa forí

wọláhì ọ̀rọ̀ ẹni kọ́ ah ẹ̀ṣẹ̀ ní ṣìná ìṣìná ní ṣìná ìbínú ọlọ́run bá ní ṣìná wọlé látẹ́kọ̀rọ̀bù zìná ọlọ́run bá ní kó má ṣe ṣìná ni látẹ́kọ̀rọ̀bù zìná dádì ṣùgbọ́n ẹ̀ náà mọ̀ pọ̀ mọ́yí ó ti ń lẹ́tọ̀ gbogbo tó wà nínú bẹ́ẹ̀ ni pé no àfikò parí yunifásitì ẹ̀ o àfikò ṣe masters ẹ̀ ó ti gbé mi ò tí yan wọ́lọ́mọ̀kan tó ń ṣe tààrẹ ọ̀balẹ̀ èmi kí tó márì o máa jì ní à gbogbo ń tẹ̀yìn rí gbà ẹ̀kọ́ lòun rí nìsín yìí yá wá táwà tẹ́ ti mà ṣíọ̀ ti pẹ́ ẹ̀yin lè mú mọ́ra kẹ́ẹ̀kì máa farada torí ẹ̀rí àwọn oríṣiríṣi ìrúkúrì ṣe ẹ̀dẹ̀já so tọrọ fúnra wa ìrúkúrì tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rí lónìí ọmọ primary tó tún gboro ní ọ ya wa ẹ̀yin bàbá wa gbogbo gboro wà ní olófàtàrà yóò fi máa ṣe kúlúkúlú àwọn ọmọ ìtí rí ilá ìlànà fẹ̀wọ́n àwọn ọmọ ìtà àdẹ́ lọ́wọ́láyé gbogbo ọkọ̀ kúlúmù sí báyẹ̀kọ̀ yẹwà mọ́ àwùjọ wa lè ní ìwà bàjẹ́ ti di ọ̀làjú máwùn yàn lọ́wọ́ torí àtúbọ̀ tán dáadáa torí kí wọ́n náà bá lè bí àwọn ọmọ rẹ lọ́la má ṣe ṣìnà. torí ìdókùn kí rọmọdọ́nù fi tán yìí bẹ ọlọ́run òru tèní náà ní ìsinlẹ̀ àpẹẹrẹ ìkan nínú àwọn òru ni tí yẹn máa tún fi ń bẹ ọlọ́run òru 25th ṣàdúà ṣàdúà kún fàdúà lóru èní náà bẹ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà kó sọ fọ́lọ́n tó ọlọ́run jọ ṣí rọrùn fún mi márì gbòmílà ṣírí kó wá bẹ̀rẹ̀ sí bí ọlọ́run kó bẹ̀rẹ̀ sí bí ọlọ́run kó bí ọlọ́run fárísì kí rọrùn a ń mú àjá ẹ̀lẹ̀ fún ọlẹ́ nírú àjá tó tún jẹ ká máa ṣe tí ẹ pín pẹ̀lẹ́ àánú ọlọ́run ọ̀nà á ṣí da ní àníyàn dáadáa má ní lẹ́mìí ó ti ṣe rí àbí ọlọ́run abá mi forí jì ẹ̀wọ́ náà dìlít rẹ̀ ọ̀dọ́ fẹ́yàwó. Innamal izzabu mauta. Ṣé orí kí ẹ̀wọ́ alákan òkú ni ọ? Innamal izzabu mauta. Torí àwọn tán lò gbé sí ayé àpọnyàn òyàtọ̀ tó kú ọlọ́mà ṣe wá lókú. Innamal izzabu mauta fala taku mayyitan qabla

sàádátà dúnà zaujẹ́. Ìwọ náà rí pé wo obìnrin ńgbà tí wọ́n náà ti máa dìbẹ́ ṣe ń jọ ṣe ẹ̀rú ń bẹ̀ pé kó máa doyún. Wà láàrín tẹ́lẹ̀ kọ́ sẹ́kì ìnátà dúnà zaujẹ́. Ìwọ náà tó àyẹ́ Àlẹ́n tẹ́lẹ̀ kan sàkínà tàdúnà zaújí. Bí ọba ti máa rí kò ní fọ̀kàn balẹ̀. Sàtẹ́bí kan fi dọ̀yá ẹni àwọn ṣe tààtẹ́. Ẹkàn ń mọ̀ ọmọ fàṣùkò ráre ó ń lò gbé táyé rádaràdá ni. Ìdọ̀yá ẹni àwọn. Ó dẹ̀ jọ́ ló má rí ló má rí ó ti tó mo ń bẹ̀ ni o. fàájì níbi zawaji. kọ́ tí ṣe ìyàwó má pẹ́ mọ́ díẹ̀. fàájì níbi zawaji fáfi ìhìn rúhùn. ó tó gẹ́ẹ́.

wọ́n ma ṣe ṣìná kiri àtúbọ̀tán yìí ń kọ́ ọjọ́ ọ̀la ń kọ́ tó bá fo ọdún mẹ́wàá kọjú orí ẹ tó bá máa fi rí ìgbàta ń sọ ìlọ́dún mẹ́wàá sígbàta wáyà mú tó máa ti dèkalẹ̀ ò lè tètè padà ilé ni tó fi ń dá fún. wala wà wala zinú, wà látẹ̀ fi zina. Ilé na ni tàbí parí rẹ̀ lónìí ká tó fún aláàjọ́ àti ẹ̀ká máa ṣe. Tàzáwájú wà látẹ̀ ziní, wà látẹ̀ kọ́ìrọ̀ fi zina. Afa wa ni tàzáwájú wala látẹ̀ ziní, ó lọ fẹ́yàwó ìrẹ̀ ọ̀rẹ́ mi. Wà látẹ̀ fi shina. Wà látẹ̀ kọ́ìrọ̀ fi zina. Zina na náà bàbá pẹ̀lú ṣìnà. Wà látẹ̀ kọ́ìrọ̀ fi shina. Wọ́n ní kò sọ ọ̀rẹ́ bí ìṣìnà wá ṣìnà. wàlẹ̀ kó fèrè wàlẹ̀ àṣírọ́ ní ìjàlẹ̀ àwa pínlẹ̀. kò sí tí wọ́n fẹ́ bá bọ́bí ṣìnà ju kí wọ́n orí ibú àtòfò bọ́bẹ̀ lọ. ìbànújẹ́ ni òfò ni o ń tọ́lọ́ ọba òfẹ́ ni tó wà ń di ṣìnà ọ̀gá ẹ̀ ti má à ń bọ̀ bí ọ̀rọ̀ tí náà ẹ pàdé ẹ̀mọ̀ pé ti má rí ti madam ṣe ẹ̀mọ̀ pé lé ọkọ náà wà ṣe ẹ̀mọ̀ pé ìgì wà lórí ṣe ẹ̀mọ̀ pé ọkọ ti tọrọ yín gbogbo tí a ṣe lẹ́yìn ìyàwó yìí à ń bọ̀ lọ́dọ̀ tí náà torí pé kìí ṣe àwọn ọ̀dọ́ nìkan ni wọ́n ṣe ṣìnà lónìí o ọ̀gọ̀rọ̀ bàbá aláìníkan ṣe àwọn bàbá náírà nù míì náà wà ṣìnára wọn tí ṣe ṣe pẹ̀lú pọ́n tí níyàwó lé ṣìnára ṣe pẹ̀lú pọ́n tí wà nílé ọkọ a ń bọ̀ lọ́dọ̀ sínà láti wá ṣàlàyé aburú tẹ́ ń ṣe fún yín kẹ́ẹ̀tì ẹ̀ mọ́ kí ni ìyàtọ̀ ẹ̀tọ́ sí lábẹ́ òfin ọlọ́run pẹ̀lú pẹ́ tí bá dẹ̀ túnṣe ṣe ṣìnà ni a ní ká gbọ́dọ̀ wọn lé ní wa lẹ̀ láti kọdírì sí òní òru eléyìí náà Eh, kákún fún Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ilé ìtànà bí ní ká máa ṣe yẹn ṣùgbọ́n káfà dé ilé náà kún ìta àti sọ fún wa tẹ́lẹ̀ hmm, káfílé náà tún kún eh, lónìí yìí ẹ ká wá àdúrà kan tánà bí dìde rẹ̀kọ́mẹ́dì fún àwọn sàhábà eh, àdúrà yìí à ń pè ní ismullahi al-azam ismullahi al-azam àwọn afá máa halẹ̀ máa rìnyàn ismullahi al-azam lọ́wọ́ àṣírí ìsìnlẹ̀ àzọ́mì kò ìtumọ̀ rẹ̀ ní orúkọ ọlọ́run tó ní agbára jùlọ nínú àwọn èkàn nínú orúkọ ọlọ́run ìtí ẹ tí wọ́n bá fi pé ọlọ́run àṣírí ìtọ́wà látọ̀dà anábì ni pé kò lẹ́jà ń bá kàn nínú ẹjẹ́ ń sọ bó ṣe pàtàkì tó kí tó ju àdúrà yìí lẹ̀ anábì tí wọ́n bá fi pé ọlọ́run sọlọ láàánú sára ó lọ́lọ́run bá á dáàyàn lóhun tí wọ́n bá fi tọrọ pẹ̀lú àánú ọlọ́run ẹ̀wọ̀n tó mọ̀ sọ fún wa pé ká jìnà sí ń tà ń ṣe tí ò da tó lè máa dínà ìyẹn ní ká sí mo ṣàdúrà kò gbà tútù ẹ̀dánù wọn ní kò yẹra rẹ̀ wò kí ló fi ń ṣe ọlọ́run ṣe ọlọ́run ní ohun tọ́lọ́run bá ní kò ṣe tó bá ti dáhùn o lè má ti tèrè gbàdúrà ismail azọ́mì lélẹ̀ الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بلا قصيم اللهم إني أسألك بأني ashhadu annaka anta Allah la ilaha illa anta الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد alábìnrin tí a bá fi pè ọlọ́run tí a bá fi tọrọ ọlọ́run a bá fún ni wọ́n náà tọrọ rẹ̀ tẹwọ́sọ́dọ̀ ọlọ́run kò ní ọlọ́run bá mú ń pè ẹ́ mo jẹ́rìí pé wọ́n nìkan lọba tí ń jẹ́ ọlọ́run ọba tí gbogbo ayé ronú kàn ní ẹ ọba tẹ́ pé kò bímọ kò sẹ́lòmí àfihàn ọlọ́run ìwọ ni ọba àṣeníẹ́ ọba tí gbogbo ayé ronú kàn yẹ́ ọba tẹ́ pé kò bímọ ẹnìkan òbí ní ẹ́ wọ́n làm yẹ́kùn lẹ́hùn kufuwan ahad kò sẹ́nì kẹta lè fi wí ẹ anábìnrin tí a bá fi pín ọlọ́run ọlọ́run ajẹ́yàn tí yàn bá ń béèrè wọ́n náà bẹ ọlọ́run gbogbo ẹni tẹ́ ń fi àdúrà dáhùn yẹ̀ láàmú lóru tẹ́lẹ̀ ń ṣe lẹ́rẹ́kọ́dì ń tẹ́ ń ṣe yóò dáwọ́ ẹlọ́túbà ẹlẹ́rẹ́kọ́dì tẹ́ ń ṣe káàkiri àwọn àdúgbò yìí àdádálẹ̀ ni kò sí nínú ẹ̀sìn wa o ẹ túbọ̀ ẹ pa gbogbo kí ní ìtì o ṣẹ̀rẹ̀ iná pàápàá àkọ́kọ́ nínú àwọn màdàrú ni ti ń dayé rú tí ń dàrá fi àwọn èèyàn láàmú ládùúgbò bọ́dẹ̀ sọ gbogbo àwọn tọ́mọ aláwọn ṣe ìsìn kan lóru ṣàdúrà kan lóru ṣe pàdé kan lóru ṣe kinní kan lóru gbogbo àwọn tí wọ́n ṣe yí pátá kí community tètè bá wa wá nǹkan ṣe sí kíjọba náà bá wa nǹkan ṣe sí àwọn gan pàápàá àkàwé wọn kò tún táfẹ́ fi wọ́n fi ju agbódegbà fólè ni wọ́n torí bó lè bá ń jà lóru wọn ń jẹ́ kí ọdẹ mọ́ o wọ́n jẹ́ kára àdúgbò tètè tají o ariwo òru ìwà burúkú ni gbogbo wọn tí wọ́n máa ń pariwo lóru àwọn ẹni ibi ni wọ́n àwọn ẹni eré kìí pariwo lóru torí díẹ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ọlọ́run ká tún wà wá ṣe ká tẹ́sùn wá ṣe àbẹ́lọ̀ bá kójọ kó gbélé ìtàṣọ ní àìbádà fún wa a ń tẹ̀síwájú lọ́la pẹ̀lú àwọn ọlọ́run subhanaka Allahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ Abẹ́òkúta